the one. Ẹ kú fẹ́, mo wá láti wá sọ time yín ti to together as a pair. Ẹ dákun ẹ ṣàánú mi, ẹ dákun ẹ ṣàánú mi, ìdààmú yìí pọ̀. Yes! nǹkan tí wọ́n kó sọ́mọ ẹ̀ lórí ojú ti kádàrá rẹ̀ lọ. Nobody cares about me. wọ́n ní mi yóò láyà lé all the girls for my area ni mo bá ṣeré sálọ́tọ̀. I am not forcing you to marry him, no. Let me put this straight to you irọ́ ni mo pa ńgbà tí mo sọ pé mi ò nífẹ̀ẹ́ Fọlá o. I am here to claim what rightfully belongs to me. ẹ wo kò ṣeé ṣe. Coming soon on Yoruba Wood. o ẹkún òun ò ṣe kò ní wọlé mi wá bó ti wù kó kéré mọ́ kí wọ́n má bọ́ bàtà fọ́ sílé mi ẹnu ẹni la fi kọ́ mi jẹ́. Oh oh oh oh, oh Fashion is life. Fashion is expression. Fashion is inspiration. Fashion is art. And fashion is music. Fashion is everything. And I told you there are five aspects of fashion. Number one, fashion illustration, which is an expression of your impression with the aid of a diagram. Am I communicating? I said it's an expression of your impression with the aid of a diagram. And that's why today we'll be talking about costumes. Costumes are occasional wears. You don't wear them all the time. Like when you look at the film industry, the arts, dramas, movies, what they put on they are costumes. You don't wear them all the time. Ashoba is a costume. Your bishop of your church put on a costume. A wedding gown is also a costume. you don't wear them all the time. When you watch horror movies, those clothes they put on, aṣọ is a costume. Okay, let me ask you a question. Two of you said, "Hey, ní eégún lù Do you have eégún in your village? Okay. We have eégún almost everywhere, especially in Yoruba land. Is that okay? Now, I used to ask my students, I asked my professor some time ago, I said, àwọn gan ló ránṣọ eégún, can you guess? Hmm? Well, ẹ lè guess because ẹ léegún lu yín and it's a lie nítorí pé ẹ mọ́lé ni. Is that okay? Now, like I was saying, aṣọ òkú gan is a costume. So costumes are worn occasionally. Is that okay? And that's why I illustrated some diagrams. And I'm going to give you an assignment after this lecture. I don't want to waste time at all so you can be able to illustrate. Mi ò ní sọ pé kẹ́ draw kẹ́ illustrate aṣọ eégún lóyún torí pé ẹ ti sọ pé ẹ lè gún lóyún. But you are going to illustrate. You can write down. Write down. You are going to illustrate and make a design for the Ìyá Olóde or probably ọ̀tún ìyá olóde of Egbaland. doctor ẹ bá mi sọ̀rọ̀ kí ni kan tó ṣẹlẹ̀ kí ni kan tó ṣe ọmọ mi báyìí mr perere just calm down. doctor kí ni kí ni i am calm. sorry we we eventually lost am. Uh, so, so what are you trying to say. mr perere ẹ ṣe bí ọkùnrin just ẹ ṣe bí ọkùnrin ẹ ṣe bí ọkùnrin ọkùnrin ni ẹ ṣe bí ọkùnrin we try in as much as we can we all the necessary things we need how to do we we did them, but what? eventually we, we lost her. You, you, what? We lost her. Ah. Oorun ni lójú mi mọ́ oorun ni lójú ta ni ó ro tèmi fún oorun mi mọ́ ó ni loju, lójú ta ni wọ́n ro tèmi fún. kò sálábàárò kò sálájọsọ kò sẹ́ni mọ̀ bí bàtà ń gbé ta mi lẹ́sẹ̀. ó rú ní lójú kò yé mi mọ́ oru ní lójú ta ni ó ro tèmi fún. ṣùgbọ́n bàbá dákẹ́ tààrà wà bá wà dákẹ́. wọ́n ké gbàjáre sóde bóyá òun rẹ̀ nígbà mí òye. ta ni mo ṣe tó ń fi ibi ọmọ mú mi. ọmọ mi fẹ́ kó owó méjì bó ṣe ń wẹ̀ fẹ́ mi jọ̀ọ́ má fi ronú ṣera ẹ léṣe ọlọ́run ló ń fún ni òun dẹ̀ ló ń gbà á ṣáà lè máa dọ́lọ̀ lẹ́bi ní ìyàwó mi. èmi lè dá lẹ́bi mo lè fi gbogbo ẹnu mi mo lè fi dá ọlọ́run lẹ́bi ìgbà tó mọ̀ wípé òun fẹ́ gbà padà kí ló fún mi sí kí ló fi àdánwò tó ju ẹ̀mí mi kí ló fi dán mi wò sí kí ló dé kí ló dé. má jẹ́ ká sọ̀rọ̀ òdì sọ́lọ́run jọ̀ọ́ kó tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ please please. sorry sorry at this point nǹkan tí mo fẹ́ ká ṣe ni pé ká mójútó Mọ́ráyọ̀ àti Kòríwá jọ̀wọ́ by God's grace wọ́n á dirun wọ́n á dìgbà fún wa we are going to be fine I promise you nothing is going to happen to any of them including you and myself I will protect you I will protect my family I'm sorry please stop stop please please it's fine it's please babe please I beg you tí mo lóyún ẹ̀ oyún yẹn bàjẹ́ mo bímọ kókó kékeré ọdún kan ọdún kejì ọdún kejì kò kú ọmọ tó ti gbọ́n. no don't talk like that kò sí right time láti kú at ọdún kan ọdún méjì even now there is no right time please please just just we are going to be fine okay it is well it is well okay let's pray let's pray oorun ní lójú kò yé mi mọ́ oorun ní lójú ta ni wọ́n ro tèmi fún kò sálábàárò kò sálábàárò. the problem yẹn? Yẹ́ ilé ìdìbò wà báyìí. Inspection ẹ a máa ṣe yìí. Ẹ̀wọ̀n náà bá wọn sọ̀rọ̀ jàre. All right. O ṣe. Dada, you're not taking us out again. Mariah, yeah. So tell me, where do you want to go? Take us to beach. Mm. I don't want to go to the beach. Very well, you don't want to go to the beach. So tell me, where do you want to go? I want to go to Animal Park. Animal Park. Okay, fine. Animal Park, beach, we'll pick another day. So right now, I want to take you to, to Games Arcade. You play any games of your choice. Yeah. Yeah, Alabama me the cake and change for you. <laughs> Uh, just give me like five minutes, let me... Um... Ẹ mélòó ni mo ti máa ń sọ fún gbogbo yín níbi báyìí wípé iléeṣẹ́ yìí barracks ni. Ẹ̀yin tẹ́ wá ń ṣiṣẹ́ mi báyìí soldiers ni gbogbo yín which means soldier go soldier come níbi báyìí. Tí ìbáyìí ò bá ti gbè yín mọ́ ẹjọ́ ẹ máa lọ because ẹ lè dá bíbà lórí kodò fún mi náà báwo ni kọ́símà ṣe máa tó máa sọ fún yín pé nǹkan tóun ní kẹrán kọ́ lẹ́rán tẹ̀dẹ̀ tún gbó lẹ́nu tẹ̀ lè farabalẹ̀ gbọ́ nǹkan tó fẹ́ sọ kódà kó tẹ̀wá jẹ́ pé the same thing gan ló ń sọ that's the way you talk to your customers ṣọ́ọ̀fù ṣe yín ni ah mo dẹ̀ pé gbogbo tá à ń sọ ìkọlẹ̀ ṣe yín búkì yìí. mi ò sí ṣọ́ọ̀bù ńgbà tán wọn àgbàṣe ìkẹ́ ló wà ní ṣọ́ọ̀bù mà. kí ló ṣẹlẹ̀. ìgbà tán sáì tọ̀ fún náà oh my friend keep quiet sáì tán fún ẹ ṣé mi wàá mọ̀ ẹ́ ni bí mo bá dẹ́ ṣe máa ṣe fèrèfèrè fèrèfèrè tí mi bá sí nílé ẹ̀yin ẹ jẹ́ kí customer yẹ kó bínú lọ ẹ jẹ́ kó lọ sọ́dọ̀ opponent kó lọ máa ránṣọ ńbẹ̀ ebi àjọ pa wá ni ṣé ni ẹ useless ẹ wúlò fún kankan ni ẹ wo ẹjọ ẹ kúrò wájú mi jọ ẹ má bínú síra yín ẹ̀yin aláìní kan ṣe yìí ayé imagine sódì ìgbà tí ẹ bá tó lọ sí àdọ̀ àwọn àwọn tó kù tó ń ránṣọ tá a lose wo customers ẹlẹ́nu wóró wòró òṣì. Daddy. Why? There's nobody to explain it to me. No, oh, come on, good girl. Yeah, clap for yourself. <laughs> yeah, good boy. Okay. Come, come, come, come, come. Mariah. What is personal hygiene? Personal hygiene so tell me, what are the personal hygiene routines that you know? One. Two. Three. Why you, you know these things? <laughs> okay, so yeah, do it yourself now. Yeah, good girl. Ah, where are you? Just want to stress me. ready. Mama, how far? I'm good. I'm shall see good father. <laughs> Mo jẹ́ kó parí assignment náà. Oh, okay, ẹ jẹ́ kí n wá. Wọ́n ní mo ṣe bí good daddy. Ó hmm? wá ní látàrọ̀ jẹ́ kó ṣe assignment náà. I'm waiting for my daddy I'm igbó látàrọ̀. Nínú ọ̀rọ̀ tó tiẹ̀ mú mi ṣeré ni gbogbo nǹkan tó fẹ́ ṣe ló mọ̀. Yóò fi bíríìjì. I don't understand wo ọmọ mi gbà wọ̀jà lọ́jọ́ jẹ́ káwọn máa kàwé tiwọn. ọjọ́ bẹ́ẹ̀ fi wá lè. <laughs> ní so she's almost done. Muraya you too. fọrí ti fẹ́ ṣetán ti fẹ́ ṣetán you. three hundred ti ọmọ mi ṣé tiẹ̀ fine tó. pàrọ̀ bọ̀ pàrọ̀. never correct ma. Are you normal? I don't think so. Ṣé ẹ sọ kí n máa pariwo orúkọ káàkiri káàkiri kó tó dá mi lónìí? Ó mọ̀ kí wàá ṣe géètì. Ẹbí ẹ kọ́. Ṣé báwa ta fi ẹ́ síbi tó èsì wà ní tó ti dúró síbi géètì tó rùn pa ẹ́ dànù My friend go open the gate, jọ. Ìrègbè àtà. You are stupid for asking that question. Ìwọ kìíní kan ẹ̀gẹ̀ẹ̀gẹ̀ yìí. Ìwọ kéèyàn gba ìyọ̀sílẹ̀ kéèyàn tún máa sìn bí ewúrẹ́. ọjẹ ma o n bá ìsọtí kan fọwọ́ sí o. when i go out start doing your wúwo ìwòrò káàkiri àdúgbò tó ti máa ń lọ ra pàrágà let them tell me. bá ìsọtí kan fọ mí o. Madam, don't come over house let me want that ngwongwo eh, na remain. He do the cook since eh, something is inside that in kitchen. He come bring nothing, another thing come for me. It did no sense the way made the, uh, the thing made the sense since made the cook. I'll go meet him. That thing made the cook I go see am. Tunjale. Ẹ̀san ké. Ẹ̀san ṣẹ́rí gbogbo ilẹ̀ náà rèé lọ́tọ̀ fúlà ṣẹ́rí gbogbo bíi wá báyìí wọ́n nìyẹn. Ah, mo rí i bọ́ ẹ jọ ehm, ni yẹ̀pẹ̀ iṣẹ́ wa jẹ́. náà ṣe rí yẹ̀pẹ̀ yìí èmi náà mo já síbẹ̀ mo ti fẹ́ oh. develop bí kì í máa ṣe lọ wọ́n mú kọ ní iṣu kékeré kan mo ṣe stop ẹ̀ okay okay so ẹ mí pé tí a bá ra ilẹ̀ yìí pẹ̀lú yẹ̀pẹ̀ náà lè máa ta fún wa. máa ta everything fún yín mọ́ bí Eh, eh, ẹ sọ àwa la ní ok ok um, jokes apart ṣe mọ̀ pé estate surveyor ni mí and the valuer ó dẹ̀ máa rán fún mi láti ra ilẹ̀ tí ò ní sí ọ̀bọ so ẹ jọ ṣé ilẹ̀ yìí ẹ ṣọ́ọ̀pù ní sí ọ̀bọ. gbogbo dọ́kúmẹ́ǹtì ilẹ̀ ló wà intact. ẹ ṣọ. sí ọ̀bọ everything nípa ilẹ̀ ni mo ní lọ́wọ́ kò sí eh. iṣu kankan lóye kò ní wàhálà kankan. ok ok ok ok ẹ bọ ṣe rí ilẹ̀ yìí mo ṣe bó fẹ́ rà mo fẹ́ gbé bẹ́ẹ̀ o mo fẹ́ tún ta ni. Okay ẹ̀rẹ̀ sọ̀rọ̀ pé tí ọba wa tà fẹ́ ni tó fẹ́ rà kò sí ẹni ọmọ ọ̀tá ọmọ nílẹ̀ anybody tó máa disturb ẹyàn tó bá ralẹ̀ láti beginning tó bá fi kọ́lé tí tó máa fi kọ́ tán. kò sọ ọmọ aládùúgbò yìí gbogbo ẹ̀ pátá everywhere ó wà secure kò sọ ọmọ ọ̀tá aládùúgbò. ẹ kò ṣe o kí ló ṣẹlẹ̀ bí báyìí. kí ló ṣẹlẹ̀ báwo. ẹ tó ṣẹlẹ̀ bí tẹ wá ẹ ni. kí ló ṣẹlẹ̀ lórí ilẹ̀ mi. ẹ àfẹ́ kankan ju pé lájọ tó ti já yẹ̀pẹ̀ síbi làwa ti ń ṣọ. ẹ ń ṣọ a dẹ̀ ti dé ní ìsìn láti wá gbowó ṣíṣọ́ wa. ṣàlàyé ẹ̀yin wá jẹ́ ẹ̀pẹ́ ẹ̀fí tiwa ṣe. àlàyé tọ́wọ́ bá kòkó fáwa lówó tiwa ni. ṣé mo ní kí a bá mi ṣọ́lẹ̀ ni. ẹ ẹ mo rọ iṣẹ́ kí a bá mi ṣọ́lẹ̀ ni. ok àwa tí wọ́n bẹ́ẹ̀ sọ kí wọ́n fáwa lówó tiwa ni no story. kí n gbogbo wèrè tẹ̀ ń bá mi fà sí káyìí tó ọmọ mi kí n gbogbo wèrè lọ. Ah, kí ló ṣẹlẹ̀ báyìí. ṣọfẹ́ bá wa fà ni. kí n bá mi fà lórí ilẹ̀ mi. ṣọfẹ́ bá wa fà ni. kí n bá mi fà sí la. ẹ bá wí ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe hello babe what's up mo wà o mo ṣì wa ni shop no mi ní pẹ́ kúrò o fún mi ti lọ gbé wọn fún mi tẹ̀lé driver lọ gbé wọn ni wọ́n ti lọ gbé wọn school tó bá ṣe dé nísinsìnyí náà ni mama bọ̀ ń don't worry kó tó relax kó tó shower máa ti dé máa rẹ̀ kí ló fẹ́. okay no problem poundo yìí ni ṣá kò sí see you Sunday. All right, i love you bye. ike ṣọ́dún kan ló fẹ́ fi ránṣọ yìí ló ń ṣe ó fẹ́ fi òwú sí abẹ́rẹ́ lásán ó wà ń bẹ̀ láti ìgbà tí mo sà lórí kọ́ọ̀ yìí títí dè sí yìí ó ṣe ń ah! kí ló máa ń ṣe yín náà tó bá yá nìsín ẹ máa sọ pé ọ̀gá yín burú ọ̀gá yín máa ń pariwo ẹ̀yin fúnra ara yín ẹbí ra yín ṣé nǹkan tẹ̀ ń ṣe dáa ìwọ náà wo fún mi tí mo ránṣẹ́ látàárọ̀ nsìn pé kó lọ gbá àwọn ọmọ ní school kò tí ì dé títí dìsìn tóyìn náà the same thing ìwọ fúnra rẹ gan tó bá ní pé kẹ́ ẹ ṣiṣẹ́ báyìí iṣẹ́ tí ilẹ̀ máa fẹ́ jẹ́ tá a bá ní kí wọ́n fúnra rẹ̀ kó sáré lọ sí talking fingers lórí ìtàkùn lọ́ra tailoring materials ó máa gba bẹ̀jà gbogbo ibi tó bá wù ẹ́ ni bí ẹni gẹ́mi ìmọ̀pọ́jà àwọn chief ẹ máa fowó lé ṣáfi ṣe yín ni ìwọ náà má bínú ẹ má sọ mí di nǹkan tí mi fẹ́ dá ẹ má gbèrú mi látẹ̀yìn ah rubbish àti nonsense wo ló bá mi sọ yìí kì í ṣe alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì tí mo máa ká ògùn mọ́ inú wardrobe rẹ̀ wọ́n dẹ̀ tún bí ẹ̀ onígbà láti máa sọ fún mi wípé ẹ̀ kíníkan kíníkan what the what are you talking about. kí ló pọ̀ ẹ̀ bẹ́ẹ̀ sọ fún mi kí ni kò tó pọ̀ ẹ̀ bẹ́ẹ̀ níbo níbo ń bèèrè lọ́ọ̀ mi ò bèèrè lọ́ọ̀ mi. mo ní kí wọ́n bẹ tún yàrá ṣe mo ń rí ògùn lẹ́ẹ̀mẹwàá kó dé lẹ́ẹ̀kejì ó sọ i will repeat it kí ni nǹkan tó kọ ẹ bẹ́ẹ̀ tí bá ní kò túnṣe ṣé dandan ni. mo ti ṣèjọ ẹ lọ́nu lé ibi tó máa fi ẹlẹ́nu ṣọṣọ ló máa ń sọ ṣò ti bọ́. ẹ gbà mí jọ ṣáwọn ló sọ lẹ́nu Rubbish ló ń sọ tó bá mọ́. So I don't have a right to come to my husband's room and clean it again. You don't have the right I to. I don't. sọ fún ẹ. Listen to me, okay? Tó bá wà bó fẹ́ túnṣe, túnṣe tó bá fẹ́ túnṣe, má túnṣe, mi ò bẹ́. Sọ fún ẹ, ti náà ti ṣe jù ẹ lọ, ṣó ń gbọ́ mi? they mind business hmm. wọ́n ní water heater eh? wọ́n ní heater. <laughs> ilé yìí ó máa gbọ́dọ̀ mú ẹ mi ìmọ̀ àrírí ògbójú báyìí rí ó ń ṣògùn mò ń kọ́gùn ẹ lọ́wọ́ ó tún sọ̀rọ̀ nígbà láti máa sọ̀rọ̀ nínú lẹ́tà ọmọ kékeré wà wo máa bẹ fà á má dẹ̀ rú ẹ fáyé ó lè fẹ́mi ṣògbọ́n owó irú ọ̀lọ́pàá ó ti mú bẹ̀rù. ṣe drop sínsìn ẹyin polówó ìpolówó àgọ́gọ́ báyìí hospital yín ṣé sick bay àbí mo ti gbọ́ yín mo ti gbọ́ yín mo ti ń bọ̀ mo máa tán mi ò tiẹ̀ tí ì débi iṣẹ́ rárá gan-an ah. kí ló ṣẹlẹ̀ báyìí èyí ọmọ tí mo ṣẹ̀dá sílẹ̀ sí i lọ́run gbàgbé gbogbo o lọ́run jọ o ò kí fáwọn tiẹ̀ sílẹ̀ má fi mí sílẹ̀ lásìkò yìí o ló máa ń pa mí wá mi rí o. Babe, what's up? Please, where are you? Eh? Okay, okay. Teacher Murayo ló pè mí láti school sí wípé ara ẹ̀ ò yá pé ó gbóná ó dẹ̀ ti ó ti ó ti dákú what nǹkan ọ̀ bóyá ó dẹ̀ ti weak or thereabout so wọ́n ti wọ́n ṣe lọ sí hospital not their school sick bay o hospital school wọn gangan. Okay, okay, okay. Not in ti lọ ń sìn jọ jẹ́ No, I'm calm, I'm calm, baby. I know. It is now ló dé lọ́mọ tí mo ṣe drop business bí tí mo gbélé ìgbà yẹn. oorun ní lójú kò yé mi mọ́ oorun ní lójú ta ni wọ́n ro tèmi fún oorun ní lójú kò yé mi mọ́ oorun ní lójú ta ni wọ́n rò tí fún. jẹ́ kí typhoid wọ ọmọ yẹn lára tó tó yẹn. mi ò mọ kò ṣe kó ní fever or anything kò run temperature kò throw up kò ní stomach upset kò complain anything àárọ̀ ìgàn àwọn nǹkan tó máa ń ṣe normally tó bá ń lọ sí school ló ṣe. I didn't even notice anything. Should I hope for you, she read that normal in yes. the Yes, she's been her cheerful self. We're not the test we, we need to run on the wider and then WBC is 20,000 plus. So, we need to uh, Doctor, show my one, okay? Hey, Maya. Oh, my, okay. We use strong antibiotic for her, then she will be okay. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you kí ni nǹkan tí ò ń wò tí typhoid fi wọ ọmọ lára bẹ́ẹ̀ ò dẹ̀ mọ̀ ẹ́. ìmọ̀ báwo mo ṣe fẹ́ mọ̀ kò complain pé ní wọ̀n kò sọ pé ní ń kọ̀ ọ̀hún kò run temperature kò warm up kò throw up kò ṣe anything míì tí ẹ̀rú lọ síbẹ̀. ò ló lọ síbẹ̀ o ló máa máa sọ bíbí ni o mọ̀ jẹ́ sọ fún ẹ kọ́kọ́ gbọ́dọ̀ ṣe ọmọ yẹn tó gbọ́ mi. tẹ́fẹ́ gbàgbé ọmọ mú mi ò oorun ní lójú we, we try what we could try what we could but uh, eventually we lost her. Ah! kò yé mi mọ́ òru ah! ni lójú ta ni wọ́n ro tèmi fún. kò sálábàárò. kórèdé kórèdé kórèdé ò lè sun ọ torí ọmọ tó níyà àwọn òun ní sùn ni kóun gan fúnra ẹ̀ gan kó ṣetán láti mọ̀ kóun ò ní fojú kan èmi ò bẹ́ẹ̀ já o mi ò dẹ̀ ní ọkọ tí mo fẹ́ bẹ̀ sọ̀jú wípé sórí ọmọ yẹn kan ṣe tó kù ní ọwọ́ mi ni mo fi ọlọ́run ọba tó ń sìn bẹ́ẹ̀ nǹkan kò gbọ́dọ̀ ṣí ọmọ mi o ọmọ mi ò gbọ́dọ̀ fòṣọ́lẹ̀ kó kú o mi ò ní sunkún lórí ọmọ kẹta yìí lágbára ọlọ́run o. jù báwo ló ṣe ń ṣe bí alákòóbá obìnrin báyìí. tó ní wọ́n gbẹ̀rún ládùúgbò tó ní kọ́kọ́ owó tó kó dé ẹ jọ sọ fún mi ṣé ọkọ ẹ̀yìn gangan ló gbé wọn lẹ́ràn ni. ó dẹ sọ gbígbé mò mind yourself Abi owó àwọn kí n fi ṣe ní ìtumọ̀ pé ọmọ kan ṣe tó kù lọ́wọ́ ẹ̀ kí kọ̀ọ̀kan má ṣe ṣé mi bímọ síta ni. ẹ̀yin ò Inu mi ni mo mi ò mọ tẹlòmíì ò bá bí ọgbọ̀n síta that's a cup of tea nǹkan tí mo kàn ń sọ fún ẹ nísìnyí pé mo fi ọmọ mi mo fi kọ́ ẹ lọ́rùn kó o ṣèlérí fún mi pé nǹkan kan ò ní ṣe ọmọ mi kó o pa alábàgbà àwọn babaláwo tó máa ń tojú wọlé wọn ẹ kó lọ bá wọn kó sọ fún wọn wípé ìyàwó ẹ sọ wípé nǹkan kan ò gbọdọ̀ ṣe ẹyọ kan ṣe tó kù lọ́wọ́ òun yìí. èmi lọ bá babaláwo èmi ọwọ́ ọmọbìnrin yìí ó tọ́ mí sùúrù o ó tọ́ mí sùúrù o ah, ah, ṣé mi ni máa ṣèlérí fún ẹni àbí ká gbàdúrà sọ lọ́wọ́ bá kí ọmọ kan ṣo tó kù lọ́wọ́ bá kí kọ̀ọ̀kan má ṣe ò dẹ́ sọ yẹn mi tọ́jú ẹni mi ṣe mind yourself please mo fẹ́ sùn. tí ọmọ mi tí kankan bá ṣe. sọmọ ẹnìkan ni sọmọ ẹnìkan ni kò sọmọ tèmi ni. ó sọmọ títí ẹ. o dé disturb mi jẹ́ ìsun náà. sọmọ títí ẹ ni ò ká ẹ lára. kò ká mi lára tó báyìí. alákọ̀ọ́kọ́ kọ ẹlẹ́ẹ̀kejì kò ṣe ń ṣoògùn kiri. ṣé èmi mò ń pa wọn. tí kankan bá ṣe ọmọ mi. ni mò ń ṣoògùn. tí kankan bá ṣe ọmọ mi. gbogbo ayé ló máa gbọ́rọ̀ yìí. mo ti gbọ́ ṣe bó olóró sùn yẹn olóòbí mọ síta olómù ẹni onúdẹ̀ lè ta ló ń ṣe ṣe òun gbàdúrà I come shut up Stop disturbing losing my teeth. They're telling me to shut up. Shut up for what? Ṣèkà ṣèkà ti gbàgbé pé àṣepé kan ò sí. Ó ta fà sókè ó yí dóborí. Ó ṣe bọ́ bá ọ̀run. Màrúbọ̀. Parobo. Mm. Hmm. I don't tell you, my name is, is not Nkarobo. Don't put N. Parobo is Parobo. Don't not Nkarobo. Eh? Kò sí wàhálà. Uh-huh. Nǹkan tí mo fẹ́ àfẹ́ sọ fún ni pé wàhálà ńlá ti bẹ́ẹ̀lẹ̀ ní ilé yìí. Hmm. Hmm. Tí wọ́n bá lójú tó mọ̀ràn wò, èmi ríran. Ọmọ alákọ̀ọ́kọ́, ó fò sánlẹ̀, ó kú. Ń fi àmì. Ọmọ ẹlẹ́ẹ̀kejì, ó fò sánlẹ̀, ó kú. Ń fi àmì. Orí pé iná ti wá dójú orí kókó báyìí. Eh? wàhálà ti dé. is that the problem. Mm. to me that is not a problem oh. it's not a problem to me you know where the problem is is when your car you stop paying my salary and stop giving me food and that is where where the problem start for now there is no problem because he is paying me my salary and food is coming ndede so no problem. ọ̀sẹ̀yìn ọ̀sẹ̀yìn ọ̀gidi lára rẹ̀. wàhálà ńlá ń ṣẹlẹ̀ báyìí ọ̀gá tí ń sanwó oṣù fún wọn ọmọ méjì ti kú mọ́ wọn lójú o sì dé ojú kejì nítorí ìtẹ́ èyí ṣègbò orí ibú lẹ́nu ọlọ́ọ̀dà fún. What is my own problem with people dying? If the child dey die they go born another one that is it. Look come come come don't go yet o. Oh. The only thing that can solve this thing right now is see you go and give me my food it's afternoon already and I want to chop. Tí n bá gbóúnjẹ wá fún ọ, ọ̀ọ́ jẹ. Yes, why will I not eat it? It's my right yóò sì sápẹ́ lórí ìtura jẹ. it's not going to sápá mi lórí bring my food for me i want to shop in the simple. ṣé tó bá gbàwẹ̀ nínú ilé lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ó ti pọ̀ jù. Ah, which one is awẹ again no no the christian awẹ lent is over the muslim awẹ in Madam karim is over and so what is the awẹ that i want to uh, do again. mo ti gbede kó wọn jẹ. go bring my food o. ṣáàkì bíi e be like ngwongwo every time okay if everyone is dying what is my business what is the rich man Is God that know what they used to pele pele owó wọn and what they do to get all this money. Maybe they use uh, another person children and their children are not dying. They say I should be I be pitying them. Me pity anybody. I no pity anybody. Everybody die. Ngwo ngwo change wọ́n ṣe pé wọ́n kọ́ níyàwó tí mo fẹ́. Ah, má sọ pé kò sí nǹkan tó ṣẹlẹ̀ we both know that there's something wrong somewhere. You know, it's like I'm on my own in this house. mo kàn ń ṣe tèmi ó ń ṣe tiẹ̀. kò sí àwọn tó ṣe Tinu please anything tó bá jẹ́ jọ jẹ́ ká sọ̀rọ̀ nípa ẹ̀ ìyàwó mi ni ẹ̀ ìmúdẹ́lọ́kọ̀ ẹ̀ please whatever it is let's talk about it wọn náà more! Think about sharing ṣẹlẹ̀ tó bá jẹ́ mi ni màá sọ fún ẹ tó bá but since few days old, tẹ ẹ̀kọ́ bá mi sọ̀rọ̀ yẹn just it's like I'm on my own I don't understand why you doing this to me now. See, like you said earlier this is not the wife you married. the same thing applies to you you are not the same person you married to. <sighs> Kóredé ìgbà tí mò ń kọ̀ tẹ̀ ìgbà tá a ṣẹ̀ṣẹ̀ marry you know mi ò rí nǹkan kan ó wù àwọn kan tó jẹ́ kí n rí lọ́kàn rẹ̀ mú pé à ìgbẹ́jí lẹni tí mo fẹ́ yìí o àbí ìṣe tí olóògùn kankan mi o hmm. wọn ló ti wá lóògùn tó wá rawọ́ lẹ́sìn. no hmm. no don't say that Me rawọ́ lóògùn if it's about that okay. that in there. fine at this point mo máa san everything fine. it is fake. <laughs> I must look like a dumb. no you know it is fake ó ṣàmọ̀ṣẹ́ tí mo right you know what I do. yes we sell lands antalẹ ìní ọmọ nílẹ̀ lè wà lẹ́ni wọ́n lè wà lọ́la time you know kini ìyá kò fẹ́ gbé síbẹ̀ náà láti scare them away at least to rí i pé èèyàn tó lè ní mind láti gbérun kọ báyìí sórí ilẹ̀ yìí ó gbọ́dọ̀ gbójúlé kankan kọ́tà yìí ṣe nìyẹn kan náà bọ́sì kókó òkú gbogbo ẹ̀ papọ̀ this thing is never up to a thousand naira kọ́ni kókó òkú ẹ̀ kakọ̀ gbé síbẹ̀ náà ni so at least scare them. You know, that is, that's Koto Wambeni. It is fake. That is fake. 100% it is fake. Please. I won't lie to you now. Eh? Talk to me. I'm sorry. I am, I am so sorry. I'm sorry, please but forgive you know, me. You don't think stuff like that in a house that we have growing kids. We have toddlers, we have young children. báwo náà ṣe máa kí ló fẹ́ kọ́ máa ṣe ní sùkúl tó bá rí nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn no this is this is our room báwo lè fẹ́ wá síbí báyìí they have their room now so máa wá ọmọ àmà tó wọ́jọ́ pa ni tó ló jẹ́ fake náà ni mo ṣe fi hàn pé mo lè gbé síbẹ̀ wọ́n sọ fún mi tó bá jẹ́ oògùn gidi máa gbé síbi tó máa ti rí come on i won't do that please i accept i was wrong i'm sorry i won't do that again. but mi mo reason tẹ́ pé kì í ní ìjẹ́ fake lójoojúmọ́ why to take care takes long láti explain pé fake ni nǹkan tó ti fàjà láàrin èmi àti ẹ countless times ìgbà ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ sọ fún mi wípé ah, fake ni kíní yìí o ó ṣe wá ń sọ nísìnyìí ó ṣe lọ́rọ́ inú sí. no tinú tó ṣe gbé wá ni it was how you related it to me tó bá yẹ pé tí ọ̀rọ̀ àsọ̀rọ̀ ni mí náà máa sọ fún ẹ tó yẹ ọ̀rọ̀ ń sì mo sọ fún ẹ i'm sorry it's it's fake it won't happen again i promise you please. Okay. Okay. ojú mi. aṣọ ah, ṣe ń bínú ni. mi ò bínú. a bínú tán sí ẹ o ò ní dúró wò tán o. ẹ bá sọ bẹ́ẹ̀ bá dá padà èyí tó bá jó ẹ o máa ń kú yàrá jẹ kúlẹ̀ kó jó o ni máa ń kú jẹ ẹni. ọmọ yàrá mi wà mí wà mí lọ kò ṣe bínú sí kò ṣe kọlù. by the power vested in me. ẹ̀yin girls ẹ bá mi jẹ. Ah! ẹ jẹ́ bá ṣe bá ṣe. ẹ ṣe yàrá yàrá ṣíṣà ni kéèyàn lọ́ọ̀fù èèyàn ni. wá rí ìyàwó tiẹ̀ síwájú eléyìí ò lè yí padà. oníṣòwò tó bá wà ó jáde síta ẹnu ṣe dùrẹ́là èmi kan sílà. kò sẹ́ni tó lè tàgbọ́lá báyìí tó tún máa tà mọ́ ò sí bó ṣe fẹ́ ṣe é ọmọ má ti gbé gbàgbó ó ti ń tàgbò. <laughs> ọjọ́ tá a bá rí bínibí wọlé. still trendy. Yoruba wood. Vicky. Ọ̀rọ̀ kan máa ń já mi lẹ́nu dúró. Kí ló ń yẹ lẹ́nu? Ọ̀rọ̀ nípa ọ̀gá ni. Kí ló ṣe wọ́n? Kí ló ṣe wọ́n? Tó o mọ kankan tó ṣe ọ̀gá. Hmm, Wàjẹ́ sọ̀rọ̀ wọ́n ló bí. Ṣé ibi ìkọlà wà? Wọ́n fi pè mí nígbà yẹn pé pọ́ọ̀tù ló kù same ti ẹlẹ́ẹ̀kejì yìí ọ̀dẹ̀ ní kí ló ṣe wọ́n òun òye wà á ni. èmi nìkan mo ṣe bí mo rò mo ṣì rò láàárọ̀ ìtí wọn tí ì ìwé ìwọ ni ọ̀dẹ̀ kan tí ì mo ṣì rò ẹsẹ̀ ìlú wọn máa jẹ́ nǹkan tí mo rò. mi. màá sọ̀rọ̀ ọ̀sán máa di rẹ̀. sanwó náà wà bí. ṣé ìṣe pọ̀ ga tẹ́ǹdì àkọ́kọ́ wọn jẹ̀ ló tẹ́ǹdì. kí wọ́n á gbẹ̀gbẹ̀. àbùkù á a tún ti bẹ̀rẹ̀ láàárọ̀ yìí nìyẹn o àbí ẹ jọ̀ọ́ ṣé bí kọ́sọ́mà ṣe ń wọlé sínú ṣọ́ọ̀bù yìí tó ń jáde tí wọ́n patronize ọ̀gá báyìí sí yìí ó ti di wàhálà ó ti di pé wọ́n ti tẹ́ǹdì báyìí so ẹ̀yin ò kan tí ẹ rò lọ́jọ́ kan pé ọlọ́run máa ń fàdánwò kàn yín o nǹkan tó ga ń go tu yìí o àdánwò ni o ẹ̀ẹ̀kan tí ẹ jí kẹ́ ẹ rò lọ́jọ́ kan rí so gbogbo nǹkan tó ga ṣe báyẹn sì wọ́n ti tẹ́ǹdì so ọlọ́run ò kan tí ẹ lè fúnyàn lórí ọ̀fẹ́ mọ́ pé orí ọ̀fẹ́ yìí gbogbo nǹkan ni mo ní ẹ mọ̀ pórí ọ̀fẹ́ lọ́yìn ọ̀gá rígbà tí gbogbo nǹkan fi ń dùn fún wọn kó tó wá di pé nǹkan tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ àdánwò ni nà ọlọ́run má fàdánwò kọ ibà. Ah, èmi kàn wò ó náà ni pé kúrò lè máa ṣẹlẹ̀ because ah, ọmọ kìíní ọmọ kejì ẹni ah, ò ṣá. ṣe báwọn àǹtí yín ti ládàánwò ni ọmọ kìíní kú ọmọ kejì kú wọ́n sì ládàánwò ni. nǹkan tá a máa máa gbà ládùúgbà ni pé kọ́lọ́run má fàdánwò kọyàn ẹni tó lọ́ọ́ má ti fàdánwò kàn ah èmi ò tí ì rí nǹkan tó lè tó lè yanjú ẹ o àfàdúrà nìkan. pẹ̀lẹ́ ìyá àdúrà ẹ má dorí yín mú ìyá àdúrà ìṣ. tó bá yẹ pé àwọn ọlọ́run náà ni kọ́lọ́n kó bá a dá òbí dúró lé wọn. ẹ máa sọ. tó bá lè pé ọwọ́ èèyàn náà ni kọ́lọ́n kó bá a dá òbí dúró lé wọn bíkọ́ tẹ́lẹ̀ èzìké tuntun wọn ó ti pọ̀ jù. Eh, ah, àná tẹ́ǹdì ni. ẹ bẹ́ẹ̀ ní ká ṣiṣẹ́. ṣe bẹ́ẹ̀ fẹ́ gbà ìṣó. ọlọ́run aṣàánú wa o. ok. Ah ẹ má dorí ara yín mú kẹ́ má sọ̀rọ̀ ọ̀gá bóyá ẹ̀yin ló kù tán máa lò báyìí wọ́n lóun ní jẹ́ torí à ń sánsì ẹ̀ ń gbẹ́nu ń gbèkúgbè má sọ̀rọ̀ má fi ṣọ́ọ̀kì kan ẹnu ẹ o. Ọlọ́run kíkọ ló ṣẹlẹ̀ sí mi báyìí ojoojúmọ́ ni mo fi ń ká oògùn mọ́ Kóredé lọ́wọ́ mo kọ́gùn níwọ̀n dùbẹ̀ kàkà tó máa san tó ṣẹlẹ̀ kò sì tó pọ̀ mi ọlọ́run má jẹ́ kí n tún fojú sunkún ọmọ mi ọmọ kìíní fòṣánlẹ̀ ó kú ìkejì náà tún ti fòṣánlẹ̀ ó ti kú ọlọ́run olójú ẹ wà mi ò fẹ́ ṣe báyìí mo fẹ́ sàgbà bá mi fẹ́ gbà mí mo ti gbàwẹ̀ gbàwẹ̀ mo ti gbàdúrà ọlọ́run má dojú àdúrà tì mí. omi ni lójú ta ni ó ro tèmi fún kí ló dé ló kò ṣẹlẹ̀ kó ká ìbọn ní báyìí. kò kú sí nǹkan kan àmọ́ ṣebí wọ́n ní ọ̀rọ̀ àròkàn ló máa ń mẹ́kún àsùnjà wọn ó kàn sùn mí náà ó ń rí gbèrò sí àlè ní márùn ṣùgbọ́n òun níwọ̀nba kó má fi mú dá sí ẹ lágọ̀ọ́ ara. Hmm ẹ̀rù ló ń bà mí torí mo ti gbàdúrà gbàdúrà mo ti gbàwẹ̀ gbàwẹ̀ ọlọ́run ò gbọ́ ọlọ́run má kọ́ di àìmọ̀ṣe sí wa ọlọ́run má kọ́ tí ikú sọ̀rọ̀ wa má kọ́ tí ikú sí ìbéèrè wa kò yé mi mọ́ ẹ̀rù ń bà mí èèyàn kan ṣe tó kù yìí ọlọ́run má jẹ́ kó kú mọ́ mi lójú mi tún gbọ́dọ̀ fojú sunkún ọmọ ọmọ ẹ̀ ṣàánú mi ẹ̀rù ń mi mọ́ mi tí mo fẹ́ gbé sí i. kí ló dé bolo fi ìgbàgbọ́ ẹ̀ sí. ìgbàgbọ́ mi ti yẹ̀. ó lè sọ̀rọ̀ bí aláìgbàgbọ́. ṣé oyún dá mi lójú ọyọ kan tó kù yìí á dirú àdìgbà fún alágbára ọlọ́run jẹ́ ká rí àpò fáàmù àlógún wàhálà ní ilé ìlú wọn kì í fọwọ́ sínú ìfẹsẹ̀ wọn ọlọ́run jẹ́ ká rí lórúkọ jésù. oorun ní lójú kò yé mi mọ́ oorun ní lójú ta ni ó ro tèmi fún. ṣùgbọ́n bàbá dákẹ́ tààrà wàá bá wa dákẹ́. wọ́n kẹ́ gbàjáre sóde bóyá òun rẹ nígbà mí òye ta ni mo ṣe ló ń fi ibi ọmọ mú mi. ọkùnrin ṣoògùn ó sọ fún èèyàn ó dẹ̀ pariwo síta àwọn ọmọdé ń kú àbí ṣé ẹjọ́ ń pẹ́ ah, ah. irú ìbéèrè àgọ́ wo ló ń bí mi ṣáájú ọmọ ń pa ẹ̀ mo ń pa kí ni òun sọ fún mi pé ọkọ mi ń ṣoògùn àwọn ọmọdé ẹ̀ ń kú ẹ̀ kò dùn mí ẹni tó bá ní kò dùn mí kó káwọn tiẹ̀ kó lù wọ́n pa. a lè sọ ẹ lè jẹ ọmọ gbogbo abiyamọ kọ lára ń ta. ọlọ́wọ́n máa kọ̀ jẹ́ ìmọ̀ọ́ṣe sí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn á lára ojú ara wa síta àtúndákẹ́ sínú dídákẹ́ ta dákẹ́ sínú iná ló fẹ́ kó bá wa òun ni mo tún ṣe ń wò kébí àwọn ti dákẹ́ jù pé kí n sọ̀rọ̀ síta ogun tó ń sọ igun mi ò ká mọ lọ́wọ́ mo kàn rí nínú wardrobe ẹ̀ ni. ẹ́ abẹ́ ìbò ṣe sọ̀rọ̀ bíi pé o mọ̀ kan tó ń ṣe o ó lé nǹkan ṣe pé kò fẹ́ sọ̀rọ̀ pariwo gidi ni àwọn ọmọ ń kó dẹ̀ bógún lọ nínú wọ́dọ̀ bọ̀kọ̀ definitely òun ló ń pa wọ́n. Ah, jésù. akọ ah, ẹ̀ǹjẹ ni ọkọ ẹ̀ tí kò mọ̀ pé ìdí ń ro adìyẹ ìwọ gangan tó wá rò tó sọ o mọ pin ọjọ́ yẹn mọ́ àbí o wá dákẹ́ tàrẹ́ ti bẹ́ẹ̀ dákẹ́ báyìí pariwo sọ́tọ̀ báyẹn kò mọ̀ ọ́ pa pariwo sọ́tọ̀ yẹn báyẹn gbọ́ kọ́ báyẹn jẹ́ mi ní bàtà ń ké lótú ìfẹ́ bọ̀rọ̀ bá rú ní lójú ṣe bá òbílẹ̀ léèrè ní. tinola bí àlá tí mo lá ṣe lọ ní ọsẹ inú àlè ibi tá a bá dé àlè fọlọ́ ní ilẹ̀ a láti bí ọlọ́ burúkú ìran burúkú kó má bàa ṣe ní wa lórí o. kò ní gbogbo ẹ̀gbọ́n kan ṣáà ń jalè ra ẹ̀rọ ni ọ̀sẹ̀ tó kọjá iná ni ọ̀rẹ́ mi ìyá David wá kiri òun náà wá tún sọ̀rọ̀ pé ṣé kìí ṣe kí mo jókòó tẹ̀tẹ̀rẹ̀ ṣá pé mi ò ṣe nǹkan kan mi ò gbé kó jókòó mò ń gbàdúrà wọn ní àbí bóyá èmi àbọ̀pọ̀ mi àbí kan ló àwọn families wa gan bóyá ó ti ṣẹ̀ ah, torí kò tiẹ̀ yé wa gan mú ọlọ́run má jà ṣe ní tó ní dáríjì wa mi ì tiẹ̀ ah, yàtọ̀ sí èyí mo tún wá rò lọ mo rántí pé mo máa rí oògùn oríṣiríṣi nínú wardrobe ọkọ mi bí a ti bá ń bá tún yàrá ẹ̀ ṣe àbí nǹkan kan mo ti rí kan bí ìkòkò kan tó yí aṣọ rẹ̀ dì mọ́ mo ti rí kan bí gbá bí oríṣiríṣi mi ìṣẹ̀lẹ̀ explain pàtí wọ́n á sọ fún mi náà wọ́n ní ah, ah bó ni mo ṣe máa rí nǹkan bẹ́ẹ̀ yẹn tí mi dẹ̀ ní pariwo síta fún mi níbi tí bá dẹ̀ bí ṣe ló máa ń pariwo mi tó máa ní kò sí tó kàn mí nǹkan tó bá ń ṣe mí ṣọ́ ni kí n ṣọ́ aṣíwájú nǹkan àbọ̀kọ mi ṣù ni ìyẹn ni mo ṣe pè é tẹ́lẹ̀ pé mo fẹ́ rí yín èmi tí ẹ̀mọ̀pẹ́ tó máa wá lálàkẹ́ tó dọ́dọ̀ mi. ọkọ ẹ sọ mi. Ah! ṣé pé olóògùn lọkọ tó fẹ́ ah! àbí méjì aróló bẹ nǹkan tí mo gbọ́dọ̀ sọta ká sì wáá pààyàn sẹ́gbẹ̀ẹ́ kan ká gbà pé ọkọ ẹ sóògùn ṣáàgàtà ló yẹ kó lọ sídìí ẹ̀ràn yìí ṣé wò mọ̀ wípé inú ilé ẹni báyìí láti ń jẹ́kọ̀ọ́ tí onídodo nǹkan tó bá wà láàrin wa àtọ́kọ ẹ̀ tó bá ti ẹ̀lẹ́ nìkan tó fẹ́ bá sọ á jẹ́ mi tí mo bí ọ ṣé o ti bọ́ náà rẹ sọ̀rọ̀ tó fi jẹ́ pé ọ̀rẹ́ ẹ̀ ló kù má ṣe bẹ́ẹ̀ mọ́ kò dáa o àṣírí inú ilé ẹni inú ilé ẹni ní ń gbé tí màá bá tiẹ̀ bá ní kankan téèyàn ní ìgẹ́sì ọ̀pọ̀ yẹn téèyàn bá fẹ́ sọ ìyá ẹ̀yìn ni mo bá sọ kì í sọ̀rọ̀ ẹ̀ ó mọ ọkọ tọkọ tiẹ̀ dánwò ó mọ ọkọ tó fa sọ́bò tí ò sọ fún wọn ṣó wá rí níbi tọ́rọ̀ dé tí ojú ti fi hàn pé ọkọ ẹ ló ń ṣoògùn àwa náà ní dákẹ́ àdúrà yìí o á sàn sókò tó wa kó lè báyìí ibi tá a bá lè tẹsẹ̀ bọ̀ gbogbo orí òkè tá a bá mọ̀ ká lọ kúnlẹ̀ tí ọlọ́run lọ́rùn tó rẹ̀ ọkọ tó kù lọ́wọ́ wa yìí ó gbọ́dọ̀ jí o ó gbọ́dọ̀ jí bàbá wa lọ́wọ́ ó ní ìfojú tó pọ̀ ọmọ náà. batanke lótú ìfẹ́ bọ̀rọ̀ bárú ní lójú ṣe bá òbílẹ̀ léèrè ni. kí ló lọ ah! níbẹ̀ tí ti bẹ́ẹ̀ ah! kú. ṣe bíbí ní pàtàkì kò sí ibi ìjẹ́kùmọ́lú. ta ló kú. ẹ mo ti rí. kálọ́kọ̀rọ̀ wà ní ẹbí. mo ní ká ẹ sọ bó bá ti jẹ́ torí pé òwe lẹ́ ń bọ̀ ọ̀rọ̀ náà. irú aláwọ̀ wo ni àyà mo gba àwọn ẹ̀wà àgùkọ àgùkọ ọ̀sán ó lóun máa ṣàánú mi irú aláwọ̀ lélẹ̀ ibi làwọn ilé náà lọ báyìí. ìkẹ́ bọ́sẹ̀ mo náà wà. ṣẹ́rì ma ọmọ mi ni ó jókòó lẹ́gbẹ̀ẹ́ mi ọlọ́run á yọ̀ǹda ọmọ mẹ́ta fún un ṣé wàá rí àkíyèsí àwa méjèèjì ni wípé tí àwọn ọmọ ìbá ti dàgbà tó ń dàgbà dé àyè kan láì ṣe pé wọ́n ṣàìsàn láì ṣe pé nǹkan kan pàtó ṣe wọ́n wọ́n á kàn fò sánlẹ̀ lọ́sàn-án gan wọ́n á dẹ̀ kú ìkíní ṣe bẹ́ẹ̀ ìkejì ṣe bẹ́ẹ̀ ah láṣẹ wá sọ wípé téèyàn bá jókòó tó bá dákẹ́ tara rẹ̀ á bá dákẹ́. ilé lèmi àti ẹ̀ ṣe dìde pé ká wá bá yín ẹ bá wa bí ọlọ́run kí nìkan tá a lè ṣe tẹ́yọ̀kan tó kù yà á fi mọ́ wa lọ́wọ́ tá a fi dirú digba mọ́ wa lọ́wọ́ ẹ ṣàánú wa ègbé ni fún èṣù àti fúnṣẹ́ ọwọ́ rẹ̀ ògo ni fún bàbá ògo ni fún ọmọ ègbé ni fún èṣù àti fúnṣẹ́ ọwọ́ rẹ̀ ògo ni fún olùgbàlà ẹ kú ọ̀rọ̀ ọmọ ìyá wa ẹ ṣe mà á jèrè gbogbo wọn. àmín. bí ẹ ṣe ń bá mi sọ̀rọ̀ yẹn ni ẹ̀mí ọlọ́run sọ fún mi wípé àtúnṣe wà. bí wọ́n ṣeun bí wọ́n ṣeun. ohun tí a mú mi rí ni wípé ọ̀kan nínú àwọn òbí àwọn ọmọ yìí ó ti jẹ èso àjàrà òun ni eyín ṣe ń kan àwọn ọmọ ṣé wá rí ẹyọ kan tó kù ẹ̀mí rẹ̀ ti rìn jìnnàjìnnà. jésù mi o. Ah, ohun tí a ń ṣe ni wípé ẹ ó lọ mú ọmọ náà wá báyìí báyìí kí a ṣe ìràpadà fún. ẹ wo tó bá ti dọ̀la máa gbé wá. Ah, ah, ọ̀la léwu ọ̀la lè pẹ́ jù ẹ lọ mú wá báyìí báyìí. ẹ o tún jókòó já lọ gbé o. àbí ẹ jẹ́ kó fún mi ẹ tẹ̀lé wa ẹ tẹ̀lé wa. kò sí orí ọ̀fẹ́ fún mi. kò yé mi mọ́ ẹhẹn ike kí ló fẹ́ sọ ó ló fẹ́ rí ń gbọ́. well ọdún mo kàn fẹ́ sọ fún yín ni pé ọ̀gá ti ń fura o wọ́n ti ń fura sí wa o nọ́mbà wọn àná ń gbà tó lọ mọ́mọ́ school wọ́n ní ṣe ló pẹ́ kó tó dé àwọn ọmọ tó gbà lọ tó lọ lọ lọ bí ẹ̀mí ìyá láró and then number two wọ́n ní black mandara material fún àwọn ọmọbìnrin tó chip ni a máa ń lo owó àwọn sẹ́yìn torí àkẹyàn material gidi wa. kí wàá ní wọ́n sọ fọ́ọ̀gà àbí wọ́n lo rojọ́ fún wọn kí ló fẹ́ kí n sọ nǹkan owó náà ni àdẹ̀mọ̀ bí àwọn ìyá olólò ọjọ́ fún wọn níṣẹ́ àwọn. ẹ̀yin náà wo nǹkan láàrin èmi àti yín mm. ẹ mọ̀ pé gòkè rán mi iṣẹ́ pé kí n lọ ra material mm-hmm. ẹ̀yin náà náà máa ń rán ẹ̀yin méjèèjì náà máa ń rán so ẹ máa bira yín léèrè ni ẹni tó bá rojọ́ fọ̀gá náà ẹ̀yin méjèèjì bóyá ibi tó bá ń wọlé sí kẹ́ ẹ sọ. àbẹ́ẹ̀ máa gbọ́ ibi tó ń wọlé a béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ òun fi question dá padà òun wá pa méjèèjì ṣé ọmọ ẹ̀ ló lọ rojọ́ fọ̀gà. ẹ̀yin náà kúkú mọ̀ pé ibi tó máa fẹ́ lẹ́mọ̀ ṣọ́mu ṣọ́mu máa hmm, ṣọ ní ìkí kọjá ìyá ara mi lẹ́yìn kí n kúrò nílé wa kí n dẹ̀ wá sí ṣọ́ọ̀bù tó bá dẹ̀ ti dìrọ̀lẹ́. ìwọ ló rojọ́ fọ̀gà. abẹ́ ọlọ́run ibi tó fẹ́ lẹ́mọ̀ ṣọ́ṣọ́ ló ń ṣọ́ sẹ́ǹtì èmi ò jáde kára máa ṣe wọ́n ti ń sọ ọ̀gbọ́n wọ́n ti ń sọ ọ́nà ẹni tá à wọn ṣe bá máa gbàgbọ́ mélòó ni àwọn òbí tá a bá ń lọ kọ̀ọ̀kan báyẹn ní kára máa ṣe. oorun ni lójú ta ni wọ́n ro tèmi fún. you fast with your food I don't rush it okay. Tinúọlá kó o wọlé kó o mọ̀ ọmọ káyọ̀ tẹ̀ máa lọ síbi tá a lọ wọn náà tún wá jókòó tì lọ́rùn. ó yẹ pa òun kókó sáré jẹ. ṣé ló máa jẹ oúnjẹ lọ́nu mọ́tò ó ṣàgbọ́n nǹkan tí wọ́n sọ fún wa ibi tá a ti kúrò kí ló ṣe ah, kí ló ṣe kọ́rẹ̀ wá wọ́n fẹ́ bá mi wò ó kọ́rẹ̀ wá kó lọ sí ẹ kọ́rẹ̀ tóbi kó lọ sí ẹ wọ́n fẹ́ bá mi wò ó kọ́rẹ̀ wá kọ́rẹ̀ wá kí bá mi gbọ́ ẹ̀mí ẹ̀rọ wò ó wá kò sáré. yẹ́rẹ̀ mo rẹ̀ bọ̀ ẹ̀kọ́ sẹ́yìn náà wọ́n bí ẹ̀jẹ̀ wá. Gbàjáre ṣẹ́bi bóyá òun rẹ̀ ní ìgbà mi ò lè. Ta ni mo ṣe tó ń fi ibi tó fi ibi ọmọ mú mi bàbá dàgbà dàgbà tán. arákùnrin ènìyàn ò lè wà láyé kí ó má dẹ̀ṣẹ̀ àbí kí ó má ṣàṣìṣe ó ní ọlọ́run ṣe sọ nínú bíbélì wípé ìgbà ìmọ̀ ni ó fi ojú fò tí o bá wá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ ọlọ́run ṣetán láti dáríjì ọ́ wá òmìnira wá sí ọ̀dọ̀ Jésù kí o lè bọ́ nínú àjàgà ẹ̀ṣẹ̀ àti ègún. àjàgà ẹ̀ṣẹ̀ àti ègún. bẹ́ẹ̀ ni ẹnìkan ti fi ọ́ ré ó ní ó fa gbogbo ikú tí àwọn ọmọ yìí ń kú. ọkọ mi ò ní fojú sunkún ọmọ ṣàánú mi jẹ́wọ́ níbi tọ́rọ̀ èdè kọ́lọ́run lè gbà ẹ́ ẹ jẹ́wọ́ bíi tá a bàjẹ́ kọ́lọ́run lè gbà mí. tí ò bá wá jẹ́wọ́ tí ẹ bá bí igba ọmọ bí wọn ó ṣe máa fò sánlẹ̀. jésù mi ò sanisa taimi ẹ jọ́ torí ọlọ́ ẹ ṣàánú mi ẹ̀yàn ọmọ yìí. I'm bárú ní lójú ṣe bá wọn. kúrìdé sọ̀rọ̀ ó lò ní mò ń sọ yìí. mo ti kò ti kò yé mi kọ́tà ìsọ̀ ò yé mi. mo sọ yàrá ìṣòro sọ fún mi wípé o mọ ibi tí o ṣe. kúrìdé dákun gbà mí bàbá mi gbà mí torí ọlọ́run kúrìdé gbà mí. kí ló ṣe tádàn rẹ dojú kodò báyìí fi ń wò sí ẹyẹ. in fact something is happening look when uh, eh, your guy first pikin when he die leave him i say hmm you got to give it you got to take it when the second pikin die leave him i say God to give it you God to take it but when this uh, no, this third pikin this one make dem dey look for her this one may just come die him film like this hi then i believe you say there's a wahala wahala dey this house right now. nǹkan tó ń sọ fún mi pé ọ̀rọ̀ ọmọ ọ̀gá tó kú ló mú ọmọ ronú. yes now. ní ìwọ. yes. Sir ìṣèdèrònú ìrònú ìrònú sọ orí àgbà upside down sí àpótí my head upside down like this. ṣebí lọ́jọ́ òní tí mo pè ọ́ tí mo sọ fún ẹ pé à ọmọ kìíní kú o ọmọ kejì kú o ọ ní kò sí tó kan o ọ̀rọ̀ sálárì tiẹ̀ ló jẹ̀wọ́ lógún o ìwọ wà lórí kodò òun ronú. Eh, you no be like that. Eh. Then I dey think say in God will give it, God will take it. I no know say eh, there's a fire on the mountain. Chai, there's a fire on the mountain. Oh. In fact, because you look now, Since your guy no? Oh, oh, madam will oh, not get to um, picking again. How they want to pay our salary? <laughs> Mo sọ náà, mo mọ, mo mọ̀ pé tí ò bá nídìí, obìnrin rí òní máa jẹ́ kúmọ́lú. Mo mọ̀ pé torí ọ̀rọ̀ sálárì ló ṣe dorí kodò kò ń ṣe torí ọmọ ọ̀gá ọmọ àlè ni ọ́. Eh, look, Unchale, Unchale no dey call me ọmọ àlè o. I no be ọmọ àlè, I understand wetin ọmọ àlè mean o. Look, I'm not a bastard. I'm not a bastard. And that is why if your guy and madam fit hear my own, I be carry them go our land. Go from come from, go put the carry them go in Izedibia. They go put Ngwongwo for grand, and put to mafia for grand. If they do am like that, they go know who they kill your guy pikin. They go get a solution to their matter because I know how many bridge I pass, how many river I pass. I haven't taken canoe until reach this place. Come work, make I get money. So if for this one, your picking, don't die finish, you no fit pay my money again. And so that is why I have to find a way to solve their problem so that the salary can uh, be coming. I be getting um, something inside my pocket. Kọ́gá àtìyàwó wọn tẹ̀lé wọ lọ abúlé tí wọ́n ti wá. Yes. Alẹ́ mi mo dúró tí ń bọ ọ̀rọ̀ jọ. Hmm. ebi bá pọ̀ kú torí àwọn ọ̀gá ò ní sọ sálárì tẹ́bí bá ti pọ́ kú wọ́n wọlé ọkọ̀ ògbó ghana must go rẹ̀ ọkọ̀ orí sílùú tó ti wá ọmọ àlè játijàti. look uchale uchale no dey call me ọmọ àlè again o no dey call me ọmọ àlè again what is what is all this in the problem for. you just dey call person ọmọ àlè you think that be your mate No sense. ekwe ngwọgwọ. àṣírí òótọ́ ni wípé ọjọ́ ló pẹ́ ìpàdé òwe ń jìnà ah! ṣé wípé ìwọ ọmọkùnrin yìí ìwọ ọmọkùnrin yìí lè sọ ipò fìlà bọ́ọ̀rù ìdáríjì ẹ̀ṣẹ̀. ìyá wa ẹ ní bínú mi ṣé bí wọ́n ní ti ẹlẹ́jọ́ bá ti mẹjọ́ ẹ̀ lẹ́bi kò ní pẹ́ lórí ìkúnlẹ̀ ìyá wa ẹ mọ̀ bínú torí ọlọ́run ẹ bá wa dáríjì lóòótọ́ mi mọ kókó nǹkan tó ṣe ní pàtó torí a bí pé kí ló ṣe títí ó ṣàní ká bóun bẹ̀yìn kẹ́ má bínú ẹ wo nǹkan ti bàjẹ́ gan o ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kí nǹkan ti yín náà bàjẹ́ torí èmi nígbàgbọ́ pé abiyamọ gidi ni ẹ bá mi dáríjì. abiyamọ. bẹ́ẹ̀ ni. ń bá abiyamọ lẹ́yìn náà. bẹ́ẹ̀ ni abiyamọ ni mí. bá mọ nǹkan tí kórèdé ṣe fún mi ni tẹ́ bá mọ omijé tó ti gbà lójú mi ẹ̀yin fúnra yín ẹ̀yin tẹ̀lé wá sí ibà láti wá bẹ̀bẹ̀. ọ̀rẹ́ ó ṣàmà bínú mi ò rérò pé màá lò dé ọ̀dọ̀ láàárọ̀ làmúbẹ̀yàn o bá ti ṣe sọ tẹ́lẹ̀ ah ó má bínú fẹ́ ṣáárá ó ti bẹ̀rẹ̀ school ọ̀làdìlá máa ṣe gbogbo registration yẹn kúkú <laughs> ti bẹ̀rẹ̀ ah, bí gẹ̀tìdé náà nìyẹn o èmi náà tẹ̀lé sinmi díẹ̀ ah, a fẹ́ tó bẹ́ẹ̀ o o ṣàmú first day at school bóyá máa ń rí wọ́n fẹ́ ní kí n mọ class ẹ̀ kí n mọ class teacher kí n lóye àwọn èèyàn tó wà ní school wọ́n fẹ́ sanwó kíní kan fẹ́ ṣe gbọ́n fẹ́ you know ká ṣáà tó ṣe gbogbo wàhálà yẹn tán afẹ́ tó twelve kí n tó dọ́dọ̀ ẹ̀ má bínú so àṣìlẹ̀ mi tọ̀ ẹ̀ kò sí wàhálà bẹ́ẹ̀ kò ṣe ọ̀rẹ́ <laughs> owó kọ́ lọ́ọ́ má pọ̀ mọ́ fọ́lọ́mọ jàre àbí kò jù bẹ́ẹ̀ náà lọ ó dà ẹ̀ ká nípàdé ayọ̀ lọ́la ẹ̀ má bẹ́ẹ̀ sọ̀rọ̀ létà ṣe. ló ń fi ibi ọmọ mú mi ta ni mo ṣe tó ń fi ibi ọmọ mú mi bàbá dàgbàdàgbà tán tá a fẹ́rẹ̀ bí ogbó ṣe bá mọ̀ ọ́ ni ó sì ní ta ni mo ṣe tó fẹ́ gbà bí ọmọ. sista ah. ẹ káàárọ̀ ẹ ti ń jáde sista yín ni mo wá rí kò sí nǹkan kan ṣe tí mo jí làárọ̀ gan mo ṣọ́ aago mi nítorí mo fẹ́ máa yèké jáde làárọ̀ nǹkan tó ṣe ni pé mo àbúrò yín ò tí jẹun lánàá gan mi ò jẹun sàn mo mú gàrí sòrò mo ti wá bá yín tí bá tẹ wá tẹ̀lé ẹ kí ni reason tó ṣe wá bá mi látàrí. mo pé ẹ máa pẹ́ dé lálẹ́ ẹ̀dẹ̀ máa ń jí jáde làárọ̀ ọ̀kan tó fà á tí mo fi wá lálẹ́ àná nìyẹn. o anyway ṣáàjì wọn àkọ́kọ́ fún ẹ tó bá ti di later on lálẹ́ olùwà máa bẹ gẹẹti kọkọ máa pè lọ lóbi foodstuff but for now i need to go. ẹ ṣe gan ẹ ṣe gan ah sister mi. oya bá mi ṣí géètì bá mi ṣí Abi, abi, kí wọ́n bá yín wá síta ẹ ṣe gan ẹ ṣe ok ó dàbọ̀ tí nice o. Um, HSR. Madam. I'm here today to introduce um, Aburo Daddy Feshara. We, apart from me became our allow our honor kọ́ well i think uh, this is a good development actually èmi yóò láìkẹ́ the e bí ṣáṣe máa school plenty gbogbo ẹgbẹ́ àti ìrẹsílẹ̀ uh, àti àǹtí ẹ̀gbọ́n ọ̀nà máa ń kún fún ìpínlẹ̀ láìkẹ́ e, meanwhile ohun tí ẹ kí lè lọ ní láṣẹ ẹ wá so but this time around uh, mo bá a bí i. ẹ ẹ kó ní bí n sinmi ni ṣe mo it's not been easy honestly being a single mom and at the same time doing my businesses and all that òun ló yẹ kí time factor yẹn má balance so but ní ti tẹ́ pé àwọn náà ti wà around because wọ́n á ṣe nǹkan ní eh, ìlú yìí ni time tó dé fẹ́ máa ṣe nǹkan tó fẹ́ ṣe is later in the day so wọ́n lè máa bá mi ó lè máa help mi láti máa pick ọmọ ó lè máa bá mi drop ẹ ṣe ní kí wọ́n á introduce wọn sí. the next time a ṣe ń sìn ṣe mo máa ń láti introduce wọn sí àǹtí ẹ ṣe mọ kó má di pé wọn máa máa yọ bí stranger tó bá fẹ́ wà mú school ah, mr what's his name. Korede. oh mr Korede nice meeting you sir. nice meeting you too sir. alright. <laughs> ẹ ṣe gan ni so this is the HOS ló eh, um, head department àwọn school àwọn fẹsẹ̀ rẹ̀ mo kó àwọn kọ̀ọ̀kan wá ẹjọ ẹ bá mi pín láàrin àwọn àǹtí ìfẹ́ ṣáà gan try gan kò easy o kí n fi ṣe tẹ́lẹ̀ kó máa fi owó mọ ọlọmọ inú lè big jésù ẹ ẹ bá mi ṣe ah. láàrin. bẹ́ẹ̀ni tí ń rí ẹ bó ṣe kù ní máa jẹ gbogbo ọba. bẹ́ẹ̀ jẹ́ kí n máa show appreciation in tí máa fi lè ṣe because nǹkan tẹ̀ ń ṣe fún mi in fact nǹkan tí mò ń fún wọn gan kò tó orí ńlá tẹ̀ ń ṣe fún mi mo really appreciate it tẹ́ pé ọmọ máa pẹ́ ní school ọmọ mi nìkan ló máa wá school àǹtí ẹ̀gbọ́n máa dúró pé ah, àfi tó bá tó wá mú kóun tó lọlé it's a big deal so mo really appreciate it. <laughs> so Mr. Korede yeah that's great. Uh, but, uh, sister hmm? nǹkan kan ò yé mi o kí ló dé tẹ́ ṣe sọ fún man hos yẹn nípa àbúrò ọkọ yẹn. Ah, sọ̀rọ̀ báyìí ó dà kó fẹ́ go to stress èmi jẹ́ pé mo lọ bí iṣẹ́ mo ti late tí n bá sọ pé i were related by blood. Yeah? Hmm wọn kọ bẹ̀rẹ̀ passport wọn fi hàn form registration gbogbo ẹ ah, ah, ah, wàhálà àwọn private schools yẹn máa pọ̀ ṣé èmi tí mo dẹ̀ ń kọjú tí mo lọ síbi iṣẹ́. lórí pé èèyàn kò fẹ́ mọ ọmọ school èèyàn máa fill form èèyàn máa ṣe registration èèyàn máa tún mú passport lẹ̀. wọn fún àwọn ṣeré o wọn fẹ́ mọ̀ bí àwọn olóyè o tó tí wàhálà bá ṣẹlẹ̀ wọn gan ọ máa sún wọn ní kíbi lọmọ ẹ wà wọn máa stress ẹ òun ṣe ti sọ pé family ni wa o. ìgbà ọtọ yẹn sọ yẹn ló dà o ìyẹn ti ráyè stress ẹ bọ sista ṣé nínú gbọ́ nǹkan tí mo ṣe àní mò ń lọ bí iṣẹ́ sẹ́ mo ti late ilé báwo kò tó ẹ̀gbọ́n mo ṣe sáyé parọ́ fún wọn kọ́ lè tètè yé ìtura. ooo sista ebi ń pa èmi jàre ah. mi ebi ń pa mi mọ̀ ẹ mọ̀ ẹ mọ̀ nítorí ẹ pa àná lẹ́sìn ẹ máa fún mi lóúnjẹ mi ti jẹun. ṣọ́n fún oúnjẹ sí ẹ ni. ẹ wo ló yàn fi ń gbé títà. ẹni fi ìwé pọ̀lọ̀ oúnjẹ ni ìrà ìtù ni mo máa ó rú ni lójú kò yé mi mọ́ ó rú ni lójú ta ni wọ́n ro tèmi fún ó rú ni lójú kò yé mi mọ́ ó rú ni lójú ta ni wọ́n ro tèmi fún kò sálábàárò kò sálájọsọ kò sẹ́ni mọ bí bàtà gbé ta mi lẹ́sẹ̀ òru ni lójú kò mi mọ́ òru ni lójú ta ni ó ro ah, ah. tèmi fún. àǹtí isco fẹ́ ṣàrámà lọ fún mi. ṣùgbọ́n bàbá dákẹ́ tààrà. Hello ma. Wọ́n ké gbàjáre sóde bóyá òun rẹ̀ nígbà mí ò he. Èjò ṣé kò sí o. Ta ni mo ṣẹ̀ tó ń fi ibi ọmọ mú mi? Ọmọ mi kọ. Ta ni mo ṣẹ̀ tó ń fi ibi ọmọ mú mi? Ẹ sọ fún mi náà kí ló ṣẹlẹ̀ kí ló ṣọmọ mi? Kò sí ọkàn ẹ sọ nǹkan tó bá ṣẹlẹ̀ fún mi náà ṣé mo pé bẹ́ẹ̀ yẹn ń sọ fún mi pé kí n máa bọ̀ yẹn ti jẹ́ kí n wà worried báyẹn. kì í ṣàyọjú sẹ́yìn ni kódà mo ti ń bọ̀ báyìí báyìí màá yọjú sẹ́yìn láìpẹ́ ẹ máa rí mi láìpẹ́ ẹ ṣé. bọ̀rọ̀ bá rú lójú ṣe bá òbí lẹ̀ lè rè ni àǹtí ìfẹ́ ìṣara ló pè mí pé jàyà mo dẹ̀ tún dọ́dọ̀ tí wọ́n lọ́wọ́ tún ní ká máa bọ̀ mí báyìí kí nǹkan tó ṣẹlẹ̀. ẹ lóòótọ́ ni because a ṣe àwọn àkíyèsí kan lára àwọn ilé ẹ̀dùn mẹ́ta. Hmm. irú àkíyèsí wo ni ẹ. bẹ́ẹ̀ ni mo ń fẹ́ mo ṣàwọn àkíyèsí kan tó rú mi lójú. ẹ ṣe bí wọn ni mò ń béèrè pé irú changes wo lẹ ń sọ. ẹ wọ madam lóòótọ́ ni because it's unusual amíkìtẹ́ ṣe irú fi ìṣara yẹn very cheerful and brilliant girl but lẹ́nu ọjọ́ mẹ́ta yìí i discover a lot of things lára ẹ̀ bí kò dé láàárọ̀ kókò máa sọkún bí kò isolate ara ẹ̀ kó má bá àwọn ọ̀rẹ́ ẹ̀ ṣe ó ti ń lose concentration kò sí nǹkan tó ń kan mọ́ ní class tó yẹ of course èyí tó tẹ worst jù ni pé tó bá fẹ́ lọ sí toilet kó tó dé toilet ó ti máa mẹ́sà rẹ̀ họ. ẹ ẹ ní sùúrù ẹ dùn náà gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí ẹni pé nǹkan gbogbo nǹkan tí fèjì ẹ̀dẹ̀ amọ̀kọ́ tó fọ́ ni I mean, we notice anything of such lára ẹ̀. mọ́ hmm. mi fi ìṣara if not because of our auntie's wisdom tó pé one on one like a mother to daughter tó fi jẹ́wọ́ fún nǹkan tó ń ṣe tó fi jẹ́wọ́ fún un. ẹ̀jẹ̀ ọkọ̀ kìí ṣe kí ló ṣe ọ̀gbọ́n sọ fún mi àǹtí ẹ̀sùn ọkọ̀ tó ṣẹlẹ̀ kí ló ṣọmọ mi. iye olómọ mi là ń sọ iye eh, eh, ṣàlàyé eh, fún mi. ẹ wo oh, madam it's so unfortunate I mean it's so sad mi gbọ́dọ̀ sẹ pé wà kí ẹ lẹ́rìí you have to trust ẹni tẹ́ pè ní àbúrò ọkọ yín mr i don't even know his name. ẹ ó ti mess ọmọ náà like seriously ó ti molest ẹ sexually ó ti abuse ẹ. ẹ wo madam in fact àìfàmù kí penetration tó wà láàrin má ti go extreme. ẹjọ ẹjẹ torí ọlọ ẹjọ ẹ skin ni kọ́sẹ̀ ń bá mi sọ yìí kò yẹ ní kí ni kò yẹ ní kí ni. ó ti molest ah! ẹ. ẹ máa tẹ̀kẹ̀ ẹ́ sí mi ṣẹ́rin ẹni tó bá ní ilé yóò dán ni kúrò náà kó mú ọmọ kó là ń lo ogun lórí. ẹ má sọkún mọ́ ẹ má fi kún ṣera yín léṣe ẹ má tún dá nǹkan mi síra yín lára náà ṣẹlẹ bẹ ṣe ń sunkún yìí kò wá òkè ẹ má ṣe yóò wù lọ́lọ́run Ọlọ́run ló fún wa olóhùn náà ló tún gbà. ìrọ̀ ìrọ̀ ìrọ̀ iná ọlọ́run kọ́ ló gbélé náà mi o kòrèdé ló gbọ́mọ mi lọ́wọ́ mi. ẹ tẹ́kẹ̀ẹ́ ah, rí iṣẹ́ ti gbọ́. ṣé nǹkan tí kòrèdé ṣe fún mi lọ́wọ́ tí mo ti ré láti kékeré tó fi dàgbà tó bó ṣe tó yẹ kí ni mo fẹ́ rò náà láti gbà tí bàbá ọmọ ẹ ti ṣàlàyé ṣé àdágbé àdáfà ni mo fẹ́ rò ni àbí gbogbo bí mo ṣe ń tọ́jú ọmọ ẹ tí mo mọ̀ ọjọ́ ńlá mi kí ni mo lè bá kiri ẹ kọrin tí mo ṣe ìfọwọ́ mi ńlá mi lójú <laughs> iná mọ́jọ́ mi àǹtí ẹ pẹ̀lẹ́ ọlọ́run abàmì ìrọ̀rùn lọ́kàn lágbára ọlọ́run ẹ fi kórede lẹ̀ á kó tiẹ̀ lágbára ọlọ́run ṣe rí ìdájọ́ ọlọ́run tẹ̀ ń wò yẹn ó ju tẹ̀dá lọ. ó kúkú ti sá lọ báyìí kò sẹ́ni tó mọ ẹbí ẹ̀ kò sẹ́ni tó máa rẹ̀ ibo la fẹ́ wá sí kò síbi tá a fẹ́ wá sí i ṣe má fẹ́ kó ṣe ra yín léṣe ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. ṣùgbọ́n bàbá dákẹ́.

ni ó sì ní ta ni mo ṣe tẹ fẹ́ bá bí ọmọ lọ́mọ kí ló dé tó pa mí lọ́mọ ló ṣe kọ́kọ́ mo rí ẹ̀ráwọ̀ mi ẹ̀ lọ́wọ́ ẹjọ́ bá bẹ̀ ẹjọ́. tó bá rí ẹ tó rí ejò ó yẹ kí wọ́n pa ẹ́ dànù kan tó pa ejò yẹn ni ah! ó ṣe kan tó tọ́ báyìí ó gbà yí ọmọ tèmi jẹ́. wípé gbogbo ibikíbi tó bá rìn sí ní orílẹ̀ ayé yìí òun ò ní rí àánú mo tún wá bá àwọn áńgẹ́lì tó ń pín tó ń pín àánú mo bá wọn sọ̀rọ̀ èyí tó máa fi fún ẹ láàánú tó máa fún ẹ jù ẹ èkó múra máa dùn. ìgbà ọmọ lẹ́yẹ kò ní kú. ọyọ yẹ iléyá iléyá o má forí gbé pé mo dáná iléyá iléyá o iléyá o àgbà ló bẹ ilé. wọ́n ti yóò fún ọkọ tí kò ṣe nílé. olú ó tún bá wọn kúrò ní tọwọ́ ti dùn kórèlé gbogbo bá ṣe ń lù kò lè lù fún ẹ. ṣe ló ti lẹ́nu jù wá wọ́n lọ sọ mí di báyìí lẹ́yìn tí ò lọ́mọ kankan láyé. mo fi ọlọ́run mo fi ọlọ́run bẹ̀rẹ̀ sí ìtẹ̀lẹ́ ìjọ ìjọ ìjọ ọbẹ̀ yìí ládùn. orúkọ mi ni àkànjì. ọkọ mi ni àdìsá. inú mi ó dùn tí báyìí lè jẹ ọkọ rámọ omi tú o. èmi wọ́n yànda fún pé kí n lọ fẹ́ rámọ tú ẹ̀gbọ́n rẹ̀. àná mi pẹ̀lẹ́. rámọ́rámọ́ rámọ́ olúwa lónìí rámọ́. ilé ìfẹ́ nìkẹ́ni nínú ìlúwa yìí torí fanakula ń gbogbo wa. ìwọ tó o lè ṣèbò. o ẹni tí o bá lè ṣèbò ló ń jẹ́ fanakula. èmi ni rosina ẹlẹ́yin ju ẹ̀gẹ́. ṣé mọ̀ pé ẹni tí wèrè bá nà ya rẹ̀ rẹ̀ ó bá lé mẹkáníìkì yọ̀ ọ́ awo mi lóko mo tún dàgbà oko ṣé n tún fọkọ oko ni ní ìwà bí mo ko a jẹ́ kémi gangan lọ rí gíná ọmọ oko nù. sórí ìfẹ́ tèmi ní sí ẹ ìfẹ́ ẹnu ni. ẹ fẹ́ mi lé ah òun ló sọ òun lẹ mo dọdún. ẹ ẹ ẹ lè fẹ́ fanakula ẹ sá lè fẹ́ fanakokorin àbí fanabọ. wọ́n lọ bí mọ́ràn. túwó tó mọ tàkì ṣe àwọn túwó tí ń tà sámú egun o òsì ní jáwọn èèyàn mọ jẹyún o. ramọ onítúwó ramọ olólùfẹ́ mi ó sì mọ̀ pé mo nífẹ̀ẹ́ rẹ. still trending on Yoruba Wood. bàbá dàgbàdàgbà tán tá a fẹ́rẹ̀ bí ogbó ṣe bá mọ̀ ọ́ náà ni ó sì ní. ta ni mo ṣe tó fẹ́ gbà bí ọmọ mú mi ò oorun ní lójú kò yé mi mọ́ mo mẹ́ni tí mo rò tèmi fún. láàmú mi ní bàtà ń ké lótú ìfẹ́ bọ̀rọ̀ bá rú lójú ṣe bá òbí lẹ̀ lé ní. kí ló ń bẹ níbẹ̀ tí kò ti bẹ́ẹ̀ kúrò ṣe bíbí di pàtàkì kan ò sí obìnrin kan kì í jẹ́ kú mọ́lú. ẹ wí bó bá ti rí mo ní kẹ́ ẹ sọ bó bá ti jẹ́ torí pé òwe lẹ́ ń pọ̀ ọ̀rọ̀ náà ó ti fẹ́ mọ́ láronú mo lówe lẹ́ ń pọ̀ ọ̀rọ̀ náà ó ti fẹ́ mọ́ láronú.